Okay, so introduce yourself. Eriwo ya àyàgbó àyàtọ̀ ló ní o. Èèyàn tó pé eriwo ya ló ní àsinmi o. Ọ̀rúnmìlà o. Èèyàn tó pé eriwo ya ló ní o. Èèyàn tó pé eriwo ya ló ní What? the introduction means is when uh, somebody calls Eriwoya. Eriwoya is the salutation for the Yoruba spirituality, Ifa. Mm. Mm-hmm. And uh, when we say Eriwoya, we are calling for silence. We are calling for attention. And also we say àtótó arére àtótó arére ìfáfẹ́ fọ̀hún gbogbo yẹn dákẹ́ o. That also means Ifa wants to speak. So everybody around must remain silent. Well, uh, before I continue, let me introduce myself i am uh, i am my name olóyè awódìran ọ̀kánláwọn agboola olóyè means a traditional chieftaincy title holder so when i say i'm uh, olóyè i'm a i'm a holder of a big title in uh, Ifá and the title if I have to start mentioning all my titles well I will mention some I am aṣojú awo àgbáyé of Ile-Ife aṣojú awo àgbáyé can be translated the the world ambassador of Ifa I got the title in 1995 at Ile-Ife the cradle of Yoruba civilization. That's where we, the world migrated from Ile-Ife. So having a title there, Ile-Ife, makes it global. So I'm more or less an ambassador of Yoruba religion, Ifa. My name, Awodiran, means Ifa is my heritage. So I'm seeing this opportunity to tell the world, to inform the world that the greatest treasure, Olodumare, whom the English translate as God, bestowed on us is Ifa. Ifa is our heritage. Ifa will talk, Ifa is the symbol is the light. ẹ jẹ́ ká gbà á gbọ́ o gbogbo wa ẹ jẹ́ ká gbà á gbọ́ o ẹ jẹ́ ká gbà á gbọ́ o gbogbo wa ẹ jẹ́ ká gbà á gbọ́ o. Ifá ni mọ́lẹ̀ tó tàn káyéká Ọ̀rúnmìlà ló yẹ Ọ̀rúnmìlà. hallelujah, ká máa sìn, ẹ jẹ́ ká o. What that means is that let's believe because Olódùmarè I was born and bred in Yoruba land and the greatest religion my forefathers have been practicing is Ifa. Ifa is good all the time. Ifa is the truth. Ifa spoke on truth in the stanza in Odù Ifá Èjìogbè. Òdòrò láwo òlú òdòrò, òdòrò láwo òlú òdòrò, àgbònìjòsùn ní ìṣàwó olú òdòròdòrò. Bọ́rẹ̀ bá dùn ládùjù, a máa dùn mọ̀lẹ́bí ẹni lọ. Bí bá fọ̀rùn mìlà Ifá yóò máa ṣòdodo kárí ayé ifá ní tòun bá ríre àìkú ríre àìkú tóun wí lòun rí òun agbóníjósún ẹ̀yin ò mọ̀ pé òtítọ́ ni fámà ń sọ agbóníjósún fánígbà tóun bá ríre aya ríre aya tóun wí lòun rí òun tóun bá ríre ọmọ tóun ríre lé ifá tóun bá ní ire gbogbo ire gbogbo tóun wí lòun rí òun agbónijosu ẹ̀yin ò mọ̀ pé òtítọ́ ní fámà ń sọ agbónijosu in that uh, odù Ifá has two hundred and fifty-six chapters and uh, one of the two hundred and fifty-six we have sixteen principal odù starting from Ejiogbe to Ofumeji and each of these uh, eh, Odu gave birth to 15 children. So in total, we have 256. And uh, the first Odu, which we know as Oba Ifa, the king of them all, is Oji, And it was there Ejiogbe emphasized that Ifa is the truth. When you are in darkness of life, consult ifa Ifá ló mọwájú ọ̀rọ̀ ló mẹ̀yìn ọ̀rọ̀. It's Ifá who will describe yesterday, today, and tomorrow. More or less, ifa talks of the future. He talks of the past, the present, and the future. So ifa is my heritage and may Ifá continue to bless us all. Tó àbàlá ìṣù. Okay.